إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ما زلنا في الحديث النبي الله عيسى عليه الصلاة والسلام في الحديث الوارد في الصحيحين من حديث عبادة بن الصامت رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل كنا في بيان وشرح هذا الحديث الذي قرأت على مسامعكم الآن وكنا مع قوله صلى الله عليه وآله وسلم وروح منه فقوله صلى الله عليه وآله وسلم النبي الله عيسى أنه روح من الله سبحانه وتعالى من معتقدات أهل السنة والجماعة ومن العقائد التي يجب علينا معشر المسلمين أن نعتقدها ولا يجوز لنا أن نعتقد خلافها ومن اعتقد خلاف ذلك فقد كفر وارتد عن دين الإسلام قال أبي بن كعب عندما يفسر قوله صلى الله عليه وآله وسلم وروح منه قال ابن كعب قال أبي بن كعب عيسى روح من أرواح الله من أرواح التي خلقها الله عيسى روح من الأرواح التي خلقها الله التي خلقها الله تعالى واستنطقها بقوله ألست بربكم قالوا بلى adúgbẹ́kún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala alékún ìkẹ́ ọlọ́ọ̀bá adú ọlọ́ọ̀bá kúmọ bá nabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé annabi àtàwọn sahaba àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a tẹ̀lé ìlànà lórí sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbogbo alfiyama ibadallah awuyẹ awugbo lórí pé a ṣe wà lórí àlàyé nípa ìkanlọ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní yẹ́ sí pé òun náà ni òjíṣẹ́ tí alẹ́bíwa Muhammad sallallahu alaihi wa sallam tó tẹ̀lé tó dẹ̀gbà iṣẹ́ lọ́wọ́ ẹ̀ Ànábì Ìsá alaihi salatu wassalam àwọn èèyàn sọ̀rọ̀ kẹrin nípa irú gbàgbó lọ́yẹ bákanáà àwọn tó tó sọnù nípa Ànábì Ìsá alayhi salatu wassalam onílàwọn nasara lẹ́yìn náà àwọn alqadiyaniyun àwọn tí wọ́n tẹ̀lé Mirza Ghulam Ahmad alqadiyani àwọn tí ó gbajúmọ̀ láwùjọ wa sí ahmadiyya ahmadiyya ahmadiyya àwọn làwọn mọ̀sílámà sí láwùjọ wa yìí nínú àwọn tí wọ́n sọnù nípa nẹ́bẹ̀ àìsà aléìsọ̀láti ọ̀sọ̀lá nípa ìnígbàgbọ́ sí nẹ́bẹ̀ àìsà ẹ̀rí abẹ́bi tí a ti ń gbé ọ̀rọ̀ nípa ìnígbàgbọ́ sí nẹ́bẹ̀ àìsà aléìsọ̀láti ọ̀sọ̀lá tí a ti ń gbé ẹ̀wò òun náà ní abẹ́ hadithu ibada ibn samit tó gbá alátọ̀lá nábi sallallahu alaihi wa sallam tí a ti ká sí tí gbọ́wá nígbàtí a ń ṣe ṣúgbà yìí ní èdè lábáwá adébi gbọ́lọ́wà nábi sallallahu alaihi wa sallam tó sọ wípé wà rúhùn minhu adébi tí rìnlẹ̀ wípé kata gbọ́dọ̀ nígbàgbọ́ nípa nábi Isa alayhi salatu wassalam òun wípé nábi Isa rúhùn minhu ẹ̀mí kan ni tó wá látọ̀dọ̀ lọ́wọ́ bá ẹ̀mí kan ni nínú àwọn ẹ̀mí tọ́lọ́wọ́ bá rí kẹlá dá ó sí ànábì Ìsá ni kò kí ń ṣe òun fúnra ẹ̀ lọ́lọ́run bá òun fúnra òun sì ní kápá láti dá ẹ̀dá ni tọ́lọ́run bá sì pọ̀lé eléyìí ni afọ́wà Ubayy radiyallahu anhu bà tó sàlàyé ayé yìí nínú hadith Ànábì sallallahu alaihi wasallam tí a kà fún ayé Ubayy ibn Ka'b sọ wípé ìtumọ̀ rẹ̀ ní pé Isa ruhun min al-arwah allati بقوله ألست بربكم قالوا بلى النبي عيسى عليه الصلاة والسلام أمكني nínú àwọn ẹ̀mí tọ́lọ ọba àríkẹlá dá ọba tó ga wàsàntọ́kọ́ha tọ́lọ ọba àríkẹlá sí fún lọ́rọ̀ sọ pẹ̀lú gbólóhùn tí gbogbo àwọn ẹ̀dá pátápátá tá sọ nígbàtí a wà ní bàrá àjí Adam alayhi salatu wassalam ànábì Isa náà wà níbẹ̀ ń gbáyẹ gbogbo àwọn ẹ̀dá ló wà ńbẹ̀ pé alastu bi rabbikum

ó ti ṣẹlẹ̀ tó kọ́ lọ́wọ́ bá ní tọ́lá òkè ń parọ́ gbogbo ẹnikẹ́ni tó bá tako eléyìí báyìí tó nígbà wọn eléyìí ṣẹlẹ̀ àwọn mọ̀náwó nítorí àwọn olùgbà ọ́ tako làkáyíwa ìrẹ̀lẹ́bẹ̀ ti jáde kó olú Islam yẹn tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fi kéré burúkú ara rẹ̀ ọlọ́wọ́ bá alékẹ́lá bí wá lè pé alásìbẹ̀ rọ̀bíkú kí a se mí lọ́wọ́ bá yìí níbi èmi kọ́ ni mo adá yìí bí èmi kọ́ wá lọ́yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún bí alastu bi rabbikum ṣé ṣe mi mo ń pèsè jẹ mú fún yín ọlọ́wà bí wá léèrè lè báyìí nígbàtà àti ìdáyé gan qalu bala gbogbo wa lásọ wípé eré ọlọ́wà lọ dawa ìwọ lọ dáwà Ibadallah tí a bá wo ọ̀rọ̀ yìí dáadáa àwọn tí ò kí ń ṣe mùsùlùmí wọ́n a máa lo eléyìí báyìí lórí wípé sẹ́sí pé Ànábì Ìsá alayhi salatu wassalam ẹni mímọ́ ni látọ̀dọ̀ Ọlọ́run bá tó yàtọ̀ sí àwọn ẹ̀dá yòókù torí pé Ànábì náà fi rìnlẹ̀ pé wa ruhun minhu ẹ̀mí kan ni tó wá tó bá fẹ́ tú hadith fún yí nítòkútù nítorí pé sẹ̀rí àwọn èèyàn kan bẹ wọn kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n náwó lé wọn lórí wọ́n ní kanlẹ̀ kẹ́kọ̀ọ́ islam wọ́n dẹ̀ kẹ́kọ̀ọ́ islam tí wọ́n kọ dáadáa láti lè máa da islam wọ́n ma wá yí Qur'an torí wọ́n ti máa wípé kò sí nǹkan tẹ́ Qur'an tán nígbàgbọ́ sí yẹn ẹ máa tún gba òdì fún wọn hadith yẹn ẹ máa wọ́n kẹ́kọ̀ọ́ ní Sudan wọ́n kẹ́kọ̀ọ́ ní Egypt wọ́n kẹ́kọ̀ọ́ Saudi Arabia kẹ́kọ̀ọ́ káàkiri káàkiri láwọn ìlú mùsùlùmí wọ́n dẹ̀ kẹ́kọ̀ọ́ dáadáa wọ́n mọ̀ nípa ìtàn ìsìláàmù dáadáa ó dà wọ́n gbọ́ lárúbáwá tó yẹ pé tọ́bá ń fi lárúbáwá sọ̀rọ̀ èyí ó ni wọ́n ni tí wọ́n ní jẹgi ara nínú ìjò lárúbáwá wọ́n yẹ jú gan tó yẹ in tí wọ́n ma jẹ tí wọ́n ma mú àtàwọn àtàwọn mẹ̀lẹ́bí wọn ó ra lé fún wọn ra mọ́tò fún wọn gbogbo gbádùn wọ́n ma jẹ wọ́n sì ní ṣiṣẹ́ kankan kó ká lọ kẹ́kọ̀ọ́ yẹn nítorí pé gbogbo nǹkan yìí náà mà pé ó lè dí wọn lọ́wọ́ láti má lè gbọ́ ni ó gbajúmọ̀ àwọn orientalist tó wà kí ń ṣe mùsùlùmí yahudi ń bẹnu àwọn tó bá fẹ́ lo hadithu yìí wà ní wà ruhun minhu wọ́n wà tú míníẹ̀ ní min tab'idiyya pé ẹ̀mí kan nínú ọlọ́run pé min min sí lè túnmọ̀ tab'idiyya tó tán ó lè túnmọ̀ apá kan nínú kaka pé wà ruhun minhu ẹ̀mí kan lànẹ́bì Ìsá jẹ́ lára ọlọ́run tó ló fi jẹ́ sí pé ọlọ́run hútọ́wà ń bẹ̀yẹn pronoun yẹn ibo ló padà sí gbogbo alágbàáyé pé ọ̀dọ̀ Ọlọ́run Ọba ló ń padà sí mí ní ìwá rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀mí kẹni nínú Ọlọ́run Ọba fún ara rẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀mí kẹni tó wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba tàbá sọ wípé kharajtu minal bayt sẹ́rí pé ibi tí mo ti jáde ni mo sàlàyé yẹn so ma wá lo mí ní ẹ̀ láti jẹ́kọ́ yé pé ibi tí iṣẹ́ ìjáde tí mo jáde yẹn tó ṣe bẹ̀rẹ̀ rí kìí ṣe wípé kharajtu minal bayt mo jáde èmi náà wá jẹ́ ìkan nínú ara lé èmi àti ilé fún ètù gẹ́gẹ́ wà náà máa ń tún mí sí lásìkò lórí ẹ̀ nínú àwọn ara kọ̀rán kan tú bẹ́ẹ̀ tó yẹ́ pé tó bá lọ mú bẹ́ẹ̀ tó bá lọ gbọ́yé bẹ́ẹ̀ èyí ó di kèfèrí ló bí yẹ́ pé ṣe rí ọ̀rọ̀ ọ̀rọ̀ átú kùrán átú àdífà nẹ́bí kọjá pé mo gbọ́ lárúbáwá nìkan tí ń gbà tí mo ti lọ kọ́ èdè lárúbáwá tí ẹ tó bá ni wọ́n lè jẹ lọ nítorí pé mí níyẹn ó máa ń túmọ̀ táwọn náà tún sí lédè lárúbáwá wọ́n wá sọ fún pé ìwà túnmọ̀ sí sí ti dáhùn rọ́yà ń sí tó tún sí pé látọ̀dọ̀ ọlọ́wọ̀ba ló ti títí ẹ lọ́kọ̀rẹ́tì àwa náà wá bí wọ́n lè rí pé kí lọ́bẹ́ bí hàn wá pé ti yínà lọ́kọ̀rẹ́tì ìbò wá lápadà sí bó ní ànẹ́bì sallallahu alaihi wasallam àti àwọn tí ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànẹ́bì tọ́lọ ń fẹ́sẹ̀ rán bó ní ṣe gbọ́yé tí a máa pé ó ti di pé ìwọ́n tú ti ẹ̀ sí pé wà ruhun minhu ẹ̀mí kan lára ọlọ́run bá mi pé òun náà wà nínú ọlọ́run àwa tú sí pé wà ruhun minhu ẹ̀mí kan ẹni tó wá látọ̀dọ̀ ọlọ́run bá tọ́lọ́run bá wọlé jùlọ ibo láwà dá padà sí òun náà ni wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul wa makhtalaftum fihi min shay'in fa hukmuhu ila Allah gbogbo tẹ́ bá fi ń ṣe ìyapa lórí ẹ̀ báyìí lórí kò rí bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ dọ́lọ́ọ̀bà lọ́wà ẹlọ́wọ́ kí ọlọ́ọ̀bà lè tẹ́lá sọ fà rẹ̀ àti pé gbogbo àṣípà tẹ́ bá ń

sọ pé wàbítálí ọkọ̀mọ̀ pẹ̀lú trinity pé ọlọ́run àtànàbí ìsá ìkankan náà ni wọ́n torí pé wà rúhún minhu ẹlẹ́kùn ìwọ́n tó bá mọ̀ kéwú dáadáa àwọn kèfèrí táwọn lọ kéwú tó bá gbé ọjọ́ kó pẹ̀lú kéwú ti ẹ tí àwọn tí ó sì bá ọ tí ó ìfi kéwú tí ó sì fi kéwú tó fi pè ọ sínú ẹ̀sìn kèfèrí àwọn tí lọ kí wọ́n wà gbé ọjọ́kó wàláhì bó ṣe lárún lẹ́rí torí pé gbogbo àwọn àyà ìwà lórí wọn wọ́n máa tí wọ́n rẹ̀ kàbá wọ́pẹ́ àwọn láyé ọ̀tọ́lẹ̀ sọ tó ẹmọ kí ó gẹ́sù sọ ó di kèfèrí nù ni kí lẹ̀ rí wa tó fi jẹ́ sí wípé wà rúhùn minhu kò túmọ̀ sí pé ẹ̀mí kan ni lára Ọlọ́run pé ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀mí kẹni tọ́wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba ó ní pé Ànábì Ìsá alayhi salatu wassalam ka ghayrihi min bani Adam kò yàtọ̀ sí àwọn míì nínú àwọn Ànábì Adam náà kò yàtọ̀ sáwọn míì ẹ̀rùpọ̀lọ́ ọba ní kẹ́lá ti sọ nínú ayàtà ti kéṣẹ́ yìí pé inna so ajẹ́sí anábi Isa kàgáyìrìhì min bani adam aw pẹ̀lú àyà yìí ajẹ́sí anábi Isa alayhi salatu wassalam ka nabiyyillahi adam ọdá ẹgẹ́ bí anábi adam ni tó bá jẹ́ pọ́jà bí anábi adam kí ló rẹ́tẹ̀ wà gbà pé anábi adam náà ọlọ́run lòun náà kágbà yí pé anábi adam náà rí ara kan nínú ara ọlọ́run tó

tẹ́mi ọlọ́wọ́n bá lékẹ́ láti fi sí ànábì Adam lára ẹ̀mí ìní ọlọ́wọ́n so ìtumọ̀ rẹ̀ ní pé a jẹ́ sí pé ẹ̀mí ọlọ́wọ́n gẹ́gẹ́ ẹ̀mí ọlọ́run so ní ọlọ́wọ́n bá lékẹ́ láti sí ànábì Adam náà lára ànábì Adam náà wà ni àbí ẹ̀mí ni rúùlì so tí bá ń sì ẹgá tọ́lọ́wọ́n bá lékẹ́ láti sọ ní pé mo dá ànábì Adam ta mo parí èmi ọlọ́run bá lè kẹ́lá wá fẹ́ sí lára ní rúhì nínú àwọn ẹ̀mí mi tí mi bá dá ti mọ̀ pẹ́lé ṣẹ́rí kí ọlọ́run bá lè kẹ́lá sí àfíti nǹkan sọ́dọ̀ ara ẹ̀ àbí sí àfíti nǹkan sọ́dọ̀ ọlọ́run bá ìsàpẹ́lẹ̀ nǹkan yẹn ni pé ni ti ti sọ a fi apè ní Baytullah bẹ́ẹ̀ ni gbogbo mọ́sálásí Baytullah lápè nítorí kálẹ̀bà àmà yí pé ọlọ́lá láàrin àwọn ilé yòókù àwọn ilé yòókù ilé àwátá ní ni Bayti àgbẹ̀kọ́ ni Baytuka ilé tí ẹ nìyẹn ṣùgbọ́n mọ́sálásí Baytuta ní Baytullah ó yàtọ̀ sáwọn ilé tó kù ẹnìkan ò claim ẹ̀ ẹnìkan ò lè pé mọ́sálásí nílé tí ẹ̀ àbí dúkìá tí ẹ̀ nítorí ẹ̀bẹ̀yẹn bá kọ́ mọ́sálásí kalẹ̀ báyìí tó kọ́ kalẹ̀ bọ́ ọba ti kú tó bá ń pínkùn rẹ àwọn ọmọ rẹ̀ sọ pé tó inú ogún tó kù tẹ́pẹ̀ mọ́sálásí bàbá wá kọ́ azọ̀fún pé nǹkan sọ yìí mọ́sálásí bàbá yóò kọ́ òun kò sínú ogún bàbá yìí gan bèèlè tẹ́yìn ọmọ jẹ́ so irú ẹ̀tọ́ tẹ́yìn ní mẹ́ náà ni gbogbo àyókù náà ní ẹ̀lẹ́tọ̀ kankan àtàwọn ìdájọ́ mi tó rọ̀ mọ́ bẹ́ẹ̀ káàfì mọ́ dágbọ́ ní pé mọ́sálásí èyí ilé Ọlọ́run bá ní ìdájọ́ pé tọ́lọ́run bá láti mọ́ fún ìdájọ́ pé tọ́lọ́run bá ní òun lámọ́ fún náà ìbádàlọ́ ilé ìbá ìjẹ́ pé wọ́n wípé àdẹ́bẹ̀ Ìsá alayhi salatu wassalam ẹ̀mí kan ni tó wá látọ̀dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala kò ń ṣe wípé ẹ̀mí yìí bá ṣe bá ń tú tí ó ti yé náà allahumma salli ala muhammadi wa ala ali muhammadi kama sallaita ala ibrahima wa ala ali ibrahima innaka hamidun majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahima wa ala ali ibrahima innaka hamidun majid الحمد لله وكفى والصلاة والسلام على رسوله النبي المصطفى وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد أركف ولوبا àlékò kí ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá kí ó bá nẹ́bí sallallahu alaihi wa alihi wasallam àtàwàrà lé àtàwọn sọ̀hábà àti gbẹ̀rẹ̀ kọ̀kọ̀wà náà tí a ń tẹ́lẹ̀ lára nẹ́bí sallallahu alaihi wasallam ti ṣe lẹ́jẹ́ gbẹ̀rẹ̀ kìyàmà ọ̀rọ̀ tí a ń bá lọ ìtumọ̀ gbólówà nabi sallallahu alaihi wasallam tó sọ nínú hadithu ibada ibn samit tó ní wà ruhun minhu arabi isa ẹ̀mí kan ni tó wá látọ̀rọ̀ lọ́wọ́ba tó yẹ pọ́lọ́wọ́ba àdíkẹ́lá lọ dáa tọ́lọ́wọ́ba sì pán ẹ̀mí rẹ̀ lé púpọ̀ tọ́lọ́wọ́ba sí ní alápẹ̀lé láàrin àwọn ẹ̀mí tí ọlọ́wọ́ba àdíkẹ́lá dá ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ní kẹlẹ́dẹ̀ mú jáde ní bára bí annabi adam alayhi salatu wassalam ẹgẹ́ bó sì mú gbogbo àyíkú náà jáde ní ààyè yẹn ní àsìkò yẹn nígbàtí àwùdá kakama ọlọ́wọ́ bá ní kẹlẹ́ sọ́nà al-Qur'anul Karim وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريته وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا ayayi ló bí yíwa wípé ọlọ́run bá lè kíọlá nígbàtí ó dá nẹ́bí adam alayhi salatu salam tán síwájú kó tó bẹ̀rẹ̀ sí máa mú àwọn ọmọ àrọmọdọ́mọ rẹ̀ jáde sílé ayé ọlọ́ọ̀bá alékiọlá ní kí wọ́n fọwọ́wọ́ ẹ̀yà nẹ́bí adam alayhi salatu salam gbogbo ọmọ tí ó jáde lára nẹ́bí adam láti bẹ̀rẹ̀ títí dé òpin ayé ọlọ́run ní kí wọ́n kó gbogbo wọn jáde wọ́n kó gbogbo wọn jáde pátápátá yẹnyẹn èyí fi ń pé àrẹ́bẹ̀ Ìsá náà wà nù wa nítorí pọ́mà nẹ́bí adam alayhi salatu salam

وذكر ابن جرير الوهب ابن منبه أفوى ابن جرير الطبري لأنه تفسيره ومورك ومؤثرك ولطد الوهبي ابن منبه لطد وهب بن منبه وصويب نفخ جبريل في جيب درع مريم حتى وصلت, حتى وصلت النفخة إلى الرحم فاشتملت منه إن باتي الله وبالك لا تدع نبي آدم نبي عيسى عليه الصلاة والسلام ó ní Jibril alayhi salatu wassalam ó fẹ́ atẹ́gùn ẹ̀mí Ànábì Isa alayhi salatu wassalam ó fẹ́ sí ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ aṣọ ìyàwó Maryam ni bó ṣe fẹ́ ẹ̀mí yìí sẹ́gbẹ́ aṣọ ìyàwó Maryam ẹ̀mí yìí wọnú ikùn ìyàwó Maryam lọ ọwọ́nú àpòjùkẹ́ ibi tí ọmọ mọ́ wà nínú okùn obìnrin ọwọ́nú ẹ̀ lọ ó sì tàtàrà báyìí ó lóyún pẹ̀lú kún tọ́lọ̀ọ̀bá àríkẹ́lá fi sí fífẹ́ atẹ́gùn tí Jibril fẹ́ Ànábì Jibril fẹ́ atẹ́gùn ni ṣùgbọ́n bó ṣe dúó síbẹ̀ pẹ̀lú kún ni tí ó ti sáájú wá tẹ́lẹ̀ tàbí sàlàyé pé ọlọ́ọ̀bá àríkẹ́lá dá gbogbo ẹ̀dá innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun eléyìí báyìí ó ní afọ́wà Wahb ibn Munabbih òun ló sàlàyé wípé bí a ṣe dá Ànábì Isa sínú kun ìyàwó Maryamu ni Naam,

ni yawa maryam bá lóyún látara àṣẹ ọlọ́wọ́ bá kọlá ibn jarir afọ́wà ibn jarir at-tabari wọ́n sọ wípé yaquluna innama nafakha fi jaybi dir'iha wa kummiha àwọn olùmọ̀ sọ wípé ìgbà tí e, jibril alayhi salatu wassalam tó fẹ́ mi ẹ̀mí ẹgbẹ́ aṣọ ìyàwó mọ́ríyàmù ni àwọn mí sọ pé ó fẹ́ látara ọrùn aṣọ ọrùn ọwọ́ aṣọ rẹ̀ ni ó wá gbàbẹ̀ wọlé sí ní àyà látara báyìí ìyàwó mọ́ríyàmù lóyún eléyìí báyìí ó túmọ̀ sí wípé bí a ṣe dá Ànábì Adam òun náà ni pẹ̀lú fífẹ́ ẹ̀mí tọ́lọ̀ọba nìkẹ́lá ní kí Jibril lọ fẹ́ sí ara ìyàwó mọ́ríyàmù tó ti báyìí sí tó dẹ̀ tàtàrà báyìí tó wọlé sí mọ́ríyàmù lára tọ́lọ̀bà lékẹ́lá dẹ̀ fi àṣẹ sí ẹ̀mí yìí pẹ̀lú gbólóhùn kún tọ́lọ̀bà lékẹ́lá sí tó dẹ̀ tàtàrà báyìí tó dá ànábì Adam salatu wassalam náà ilé a ṣe dá ànábì Isa nìyẹn àwọn apákan nínú àwọn Nasara ìgbà tí wọ́n fẹ́ mú ẹ̀rí lórí bá ṣe dá ànábì Isa alayhi salatu wassalam àti pàápàá ànábì Ìsá gan mo sọ wípé wọ́n mú wá wípé wa ruhun minhu ìtúbà rẹ̀ ní pé ẹ̀mí kan lára Ọlọ́run bá ní àmá kí ni èsì lórí ẹlẹ́ báyìí mo jí sàlàyé ṣókí lórí ẹ̀ pé hadha laysa khassan bi Isa alayhi salam ọ̀rọ̀ bí a ṣe dá ànábì Ìsá yìí mi tọ́wá látọ̀dọ̀ Ọlọ́run tàbí wá sọ wípé ọjẹ́ mà láàrin àwọn ẹ̀dá Ọlọ́run balil makhluqatu kadhalika kulluha bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀dá yòókù náà ṣe rí pátápátá àdẹ́dẹ̀ Ìsá ó yàtọ̀ sí wọn níbi pé ẹ̀mí wọn àtọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá ẹgbẹ́ bó ti wà nínú al-Qur'an tọ́lọ̀ bá ríká sọ pé wa sakhkhara lakum ma fi samawati wa ma fi fún yín jẹ̀mí àmìnù gbogbo ẹ̀ sì ní látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ló ti wá ọlọ́ọ̀bá ló dá gbogbo ẹ̀ gbogbo tí ń bẹ ní sánmà tilẹ̀ ọlọ́ọ̀bá ló dá èdè tó ẹgbà lẹ́bí Ìsá ni àti nílẹ̀ ìtumọ̀ rẹ̀ nípa ọlọ́ọ̀bá ló dá wọn ọlọ́ọ̀bá ló sì mú ọmọ ọbẹ̀ wà Ìsá wa awjadahu kasairi makhluqati bẹ́ẹ̀rẹ̀ lẹ́bí Ìsá náà ọlọ́ọ̀bá dá ọlọ́run sì ní kọ́ máa bẹ gẹ́gẹ́ bí àwọn ẹ̀dá tí ó kù náà ni wọ́n fi hadha al-hadith ar-raddu ala al-yahud nínú hadith yìí ìdésí padà fáwọn yahud ó wà nínú ẹ̀ a'da'illahi wa a'da'i anbiya'ihi wa rusulihi àwọn tó jọ́ta فإنهم كانوا هم والنصارى على طرف نقيض, نقيض فنسبوه إلى أنه ولد, ولد بغي àwọn àti

أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين برحمتك يا أرحم الراحمين قوموا إلى صلاتكم يرحمكم الرحمن